بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún mo tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad mo kí gbogbo wa káàbọ̀ sórí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ìjókòó wa ní ìrọ̀lẹ́ òní ìrọ̀lẹ́ òní ni yọ́mù fùlàfà yọ́mù àfùlàfà déètì òní ni ọjọ́ kẹjọ oṣù kẹfà jùmọ́dà sáni ọdún fourteen forty three. àkórí ìjókòó yìí ni mo pè ní ìjókòó ìpàdé <clears throat> ìjókòó ìpàdé láìpẹ́ yìí ni mo rí ìbéèrè kan tí oníbéèrè tó fi ránṣẹ́ sí mi. mo sì fẹ́ fi àsìkò yìí sọ fún wa wípé ẹ̀yin tí ẹ máa ń sẹ́ǹdì ìbéèrè sí mi tẹ́ ẹ máa ń lo line míì yàtọ̀ sí glow line mo lè má láǹfààní láti yẹ ìbéèrè yín wò fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ẹni tó bá fẹ́ sẹ́ǹdì ìbéèrè sí mi tó sì fẹ́ kí n tètè mú gbọ́ orí line glo mi zero eight zero seven six one one four eight nine six ibẹ̀ ni kí a máa fi ránṣẹ́ sí ìbáà ní text ìbáà jẹ́ ní voice insha ìyẹn ló súnmọ́ kí n tètè fọ èsì àmọ́ ẹ̀yin tí ẹ̀ ń lo láì mi míì láì kejì tí mò ń lò ìyẹn ò sí fún irú nǹkan wọ̀nyẹn kí ẹ ṣe àkíyèsí sí àárín yẹn tọ oníbèrè wá béèrè béèrè wípé ó ní òun jẹ́ oníṣẹ́ ọwọ́ àwọn táwọn jẹ́ oníṣẹ́ ọwọ́ àwọn ní ẹgbẹ́ tí wọ́n ní kí àwọn máa ṣe ẹni tí ó jẹ́ fọkanáìzà ẹgbẹ́ onífọkanáìzà wà ẹni tó jẹ́ bricklayer ẹgbẹ́ bricklayer wà ẹni tí ó jẹ́ tailor ẹgbẹ́ onítélọ̀ wà ẹni tó jẹ́ kódà ẹni tí ń ṣòwò ẹgbẹ́ òṣòwò náà wà àwọn tí wọ́n ń taṣọ àwọn náà ní ẹgbẹ́ tiwọn àwọn tí wọ́n ń ta bàtà àwọn náà ní ẹgbẹ́ tiwọn kódà àwọn tí wọ́n ń ta ata àwọn náà ní ẹgbẹ́. wọ́n wá ní òun gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ kan nínú àwọn èyí tí mo ti ṣe jáde tí ó jẹ́ kí ìbéèrè kó wáyé. ó ní táwọn bá dé ìpàdé àwọn tí àwọn jọ máa ń ṣèpàdé pọ̀ ẹ̀sìn àwọn kì í ṣe irú kan náà mùsùlùmí wà nínú àwọn kìrìsìtẹ́nì wà nínú àwọn ẹni tó sì ń ṣe ìbọ̀rìṣà ó wà nínú àwọn ẹni tí ò sì kankan ó wà nínú àwọn àmọ́ ohun tí máa ń ṣẹlẹ̀ ní inú ìpàdé òun ni pé wọ́n lè sọ pé kí mùsùlùmí kó ṣe àdúrà ìbẹ̀rẹ̀ gbogbo àwọn ó sì dìde tó bá fẹ́ ṣàdúrà wọ́n sì sọ pé kí kìrìsìtẹ́nì kó ṣe àdúrà ìparí gbogbo àwọn ó tún dìde láti ṣe àdúrà ó lè jẹ́ pé ó lè jẹ́ pé kìrìsìtẹ́nì ni ó ṣe àdúrà ìbẹ̀rẹ̀ tí mùsùlùmí máa ṣe àdúrà ìparí ó ní gẹ́gẹ́ bí mùsùlùmí àkọ́kọ́ ná ẹgbẹ́ yìí kò ṣeé má ṣe fáwọn gẹ́gẹ́ bí mùsùlùmí tí òun náà sì wà níjókòó ìjókòó ìpàdé àwọn ọlọ́jà wọ̀nyí tàbí àwọn oníṣẹ́ ọwọ́ pẹ̀lú àdúrà tí wọ́n ń ṣe yìí ipa wo ló yẹ kí mùsùlùmí kó nínú rẹ̀ tí ò ní kó bá ẹ̀sìn rẹ̀ Allah wa èsì nìyí sẹ́rí gbogbo ìjókòó ìpàdé yálà ó jẹ́ ti àwọn oníṣẹ́ ọwọ́ ni o yálà ó jẹ́ ti àwọn òǹṣòwò ni o yálà ó jẹ́ ti àwọn àwọn landlord àwọn náà máa ń ní ìpàdé ní inú àdúgbò yálà ó jẹ́ ti àwọn òṣìṣẹ́ ìjọba ní o èyíkéyìí ìjókòó ìpàdé tí ọba ti la kí mùsùlùmí ó ṣàdúà kí kìrìsìtẹ́nì náà ó ṣàdúà ó léwu fún mùsùlùmí ó léwu ó léwu gan ni o ìdí tó fi léwu ni wípé àdúà ti ṣe ipò tó wà nínú ẹ̀sìn tiwa ipò ìjọsìn ni ànábì sallallahu alaihi wasallam ó ní ó ní àdùáhù huwa al nínú ẹgbàwá míì àdùáhù múkùlẹ̀ ìbáadà adua ni ìjọsìn adua ni opolo ìjọsìn nínú ọ̀nà tí ìjókòó ìgbà léwu fún mùsùlùmí ní abala àdúà òun ni pé ohun tí à ń pè ní àṣíríkù àlẹ́ akíbar ẹ̀bọ ńlá ọ̀nà méjì ni ẹbọ ńlá ń gbà ṣẹlẹ̀ ọ̀nà méjì ni ẹbọ ńlá ló lè gbà ṣẹlẹ̀ tá a bá ń gbọ́ ẹbọ ẹbọ ẹbọ ọ̀nà méjì péré ni ohun tá a mọ̀ sí àṣírìkù al-akbar ló lè gbà ṣẹlẹ̀ bí ó gba ọ̀nà kìíní yóò sì gba ọ̀nà kejì. ọ̀nà àkọ́kọ́ tí ẹbọ ńlá lè gbà ṣẹlẹ̀ òun ni jíjọ́sìn fún ẹ̀dá lẹ́yìn Allah jíjọ́sìn fún ẹ̀dá lẹ́yìn ohun tí ń pè ní ìjọ́sìn ohun tí ń ni dídú ẹran ìjọsìn ni gbígba ààwẹ̀ ìjọsìn ni dídúró sí ààyè kan ìkóraró sí ààyè kan ìjọsìn ni ẹni tó bá ti wá ṣe ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí tó dojú ẹ̀ kọ ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá Allah tí ò dojú ẹ̀ kọ Allah tààrà ó ti di ẹlẹ́bọ ńlá ó ti di ẹlẹ́bọ ńlá ló fi já sí pé àwọn tí wọ́n láwọn ń bọ Ṣàngó àwọn tí wọ́n láwọn ń bọ Ọya àwọn tí wọ́n láwọn ń bọ Ògún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdí tá a fi ń pè wọ́n ní ẹlẹ́bọ nìyẹn tí wọ́n bá dé ojúbọ wọ́n lè pa nǹkan ọ̀sìn tí wọ́n pa fún òrìṣà wọn ìjọsìn ní pípa nǹkan wọ́n lè gbé ìpèsè ìpèsè àlùkùrúbà wọ́n lè gbé e fún òòṣà wọn ìjọsìn ní wọ́n lè forí balẹ̀ fún àwọn òòṣà wọn ìjọsìn ni bó tilẹ̀ jẹ́ pé kò sí ààwẹ̀ gbígbà nínú ìjọsìn àwọn abọ̀rìṣà ṣùgbọ́n ara ìjọsìn ni ààwẹ̀ wà Okay, so ààwẹ̀ gbígbà ni ìforíkanlẹ̀ ni dídúnbú ẹran ni ìpèsè ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ìjọsìn ni wọ́n jẹ́ ìjọsìn ò ní wọ́n jẹ́ bẹ́ẹ̀ náà ni kíké pe nǹkan náà pípe nǹkan náà láti bíya bùkátà tí ò sí ní ìkáwọ́ni rẹ̀ ìyẹn là ń pè ní àdúà. àdúà ok a lè wá sọ pé ọ̀nà méjì ni ọmọnìyàn lè gbà di ẹlẹ́bọ tó bá ń forí balẹ̀ fún nǹkan míì lẹ́yìn Allah tó bá ń ṣe tó bá ń dúbú ẹran fún nǹkan míì lẹ́yìn Allah tó bá ń gbé ìpèsè fún nǹkan míì lẹ́yìn Allah bákan náà tó bá dojú kọ ẹ̀dá kan tó ń rawọ́ rasẹ̀ sí i pé kó ṣe orí ayé fún òun tá a mọ̀ sí àdúà gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá ẹ má ti ṣe fún ẹlòmíì yàtọ̀ sí Allah ó ti ṣẹbọ. therefore ká lè wàá gbọ́yé la fi sọ wípé ọ̀nà kan nínú ọ̀nà méjì làwọn èèyàn ń gbà bọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò mọ̀ pé ìjọsìn ni àdúà ìjọsìn ìran kan nínú ìjọsìn ni àdúà jẹ́ lọ́wọ́ jẹ́ kí n fi sí ìkejì bó tilẹ̀ gà sí wípé àdúà ó wà nínú ìjọsìn. nǹkan táwọn èèyàn kà fún jọ́sìn ó ní fíforí balẹ̀ fún nǹkan fíforí balẹ̀ fún nǹkan ìfi ẹran ṣe tutù fífa nǹkan ẹlẹ́mìí fún nǹkan yorùbá wa máa ń lo wọ́ọ̀dù kan tó ń pè ní bọ bíbọ so wọn á ní wọ́n ń bọ ògún wọ́n ń bọ ṣàngó wọ́n ń bọ ọya ìyẹn ni pé wọ́n ń jọ́sìn fún Ṣàngó wọ́n ń fún Ọya wọ́n ń jọ́sìn fún Ògún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnbàtí wá bọ nǹkan kankan náà ni ẹni tó jọ́sìn fún nǹkan náà ẹnbàtí ti bọ nǹkan kankan tàbí tó jọ́sìn fún nǹkan kankan yàtọ̀ sí àlọ́ọ̀ ó ti sọ a ìrawọ́rasẹ̀ ìtọrọ nǹkan ìtọrọ oore ìwá ìsọ̀rí ìwá ìtúsílẹ̀ yálà yẹn tọrọ oore ni tí ò sí ní ìkáwọ́ ni ẹ̀dá àfi àlọ́ọ̀ yálà ìyẹn tọrọ ààbò ààbò tí ò sí ní ìkáwọ́ ni ẹ̀dá àfi ní ọ̀dọ̀ yálà bọ́ há ìyẹn wá ń wá ìtúsílẹ̀ tí ẹni tó bá ti wá dojú ẹ̀kọ́ ẹ̀dá yàtọ̀ sí Allah onítọ̀hún ó ti ṣẹbọ. ibi tí ìjókòó pàdé wá léwu sí ni pé mùsùlùmí yóò képe Allah nínú àdúrà rẹ̀ kìrìsìtẹ́nì yóò képe Jésù nínú àdúrà rẹ̀ ó kéré parí kìrìsìtẹ́nì yóò pe ọlọ́run mẹ́ta nínú àdúrà rẹ̀ yóò pe ọlọ́run bàbá yóò pe ọlọ́run ọmọ yóò pe ọlọ́run ẹ̀mí mímọ́ tọ́ba tó wá jẹ́ àwọn kátólíìkì àwọn tó fi ọlọ́run ìyá yẹn Mariam wọn tó fi kún un ohun tí wọ́n ń ṣe yẹn nínú ìsìláàmù ìdájọ́ rẹ̀ ni àṣíríkù al-akbar ẹbọ ńlá ni èèwọ̀ ni pípe nǹkan míì lẹ́yìn Allah ẹni tó bá ti wá pe nǹkan míì lẹ́yìn Allah kódà kó mọ́ forí balẹ̀ fún nǹkan náà ìbá ànàrò ké sí kó wà lórí ìnàrò tó ké sí ìbá wà lórí ìjókòó ìbá wà lórí ìdùbúlẹ̀ tó ní Jésù ṣàánú òun mọ̀jẹ̀ kí tòun ó ta ẹ̀mí mímọ́ sànú òun má jẹ́ kí tòun bàjẹ́ ẹ mọ̀ríà mímọ́ sànú òun má jẹ́ kí tòun bàjẹ́ ìbá ànàró wí ìbá àdókò wí ìbá àdùbúlẹ̀ wí ohun tó ṣe yẹn òun ni pé ó ṣàdúà àdúà tó wá ṣe yẹn ẹni tó dárúkọ yẹn ló dojú ẹ̀ kọ ìyẹn ní ń pè ní àṣíríkù àlè akíbar àtẹni tó ṣe àdúà yẹn báyẹn àtẹni tó ṣe àmì wọ́n ṣe ni àtẹni tó ṣe gbólóhùn yẹn ládùúà tó ní kí Jésù ṣàánú òun Jésù ò sì lè ṣàánú ẹ̀dá ó ní kí ẹ̀mí mímọ́ kó ṣàánú òun ẹ̀mí mímọ́ kò lè ṣàánú ẹ̀dá ó ní kí kó ṣàánú òun kò lè ṣàánú ẹ̀dá ẹni tó máa ń ṣàánú ẹ̀dá ni ọdọ ẹni ní oore wà bìyẹ́dì yí al-khair kúlù gbogbo oore ọwọ́ Allah ló wà gbogbo ìṣọ́ ọwọ́ ẹ̀ ló wà gbogbo ìdáǹdè ọwọ́ ẹ̀ ló wà ẹni tó bá ti wá dojú ẹ̀kọ́ ẹlòmíì lẹ́yìn Allah àdúrà ẹ̀bọ là ń pè yẹn àtẹni tó ṣe é àtẹni tó sọ pé àmín àwọn méjèèjì ni wọ́n jọ kó sínú àdúrà tó bá já sí pé mùsùlùmí ló ṣe é ìsìláàmù ẹ ti bàjẹ́ ìsìláàmù rẹ̀ ó ti bàjẹ́ nìyẹn láti padà sínú ìsìláàmù yóò ṣe táúbà ìrònúpìwàdà ìrònúpìwàdà rẹ̀ yóò sì kó nǹkan mẹ́ta sínú ṣíṣe irú àdúrà bẹ́ẹ̀ kò ní ṣe mọ́ yóò sì banújẹ́ lórí pé eléyìí tó ń ṣe tó ba àlèkè àmà jẹ́mọ̀ lọ́wọ́ tó ba gbogbo ẹ̀sìn jẹ́mọ̀ lọ́wọ́ yóò sì nípinnu pé òun ní padà sí bẹ́ẹ̀ mọ́ àwọn ẹ̀ka sí táwùbà rẹ̀ tó kó sínú nìyẹn lẹ́yìn náà yóò ṣẹ̀wárì níhu kẹ́límọ́tù ṣàhádà láti lè padà sínú ìsìláàmù yóò sọ pé ashadu allah ilaha illallah wa ashadu anna muhammadan rasulullah nígbà náà ó ṣẹ̀ bẹ̀rẹ̀ islam padà gbogbo èrò tó kí síwájú ni ààwẹ̀ tó gbà ni ájì tó lọ ni umura tó ṣe ni tìláwà tó ṣe ni gbogbo ẹ̀ ti bàjẹ́ ní kété tí ẹnìkan ti sọ pé ní orúkọ jésù tó ní àmì ẹnìkan tún sọ pé orúkọ ìyá jésù maria tó ní àmì ẹnìkan sọ pé lórúkọ ẹ̀mí mímọ́ ó ní àmì ẹnìkan sọ pé ní orúkọ bàbá àti ọmọ àti ẹ̀mí mímọ́ ó ní àmì. ẹ̀sìn ìsìláàmù rẹ ti bàjẹ́.